لها علمنا إنك أنت العليم الحكيم اللهم رب إبراهيم وميكائيل وإسرافيل فاتر السماوات والأرض عالم الغيب والشهادة أنت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون اهدنا لما اختلف فيه من الحق بإذنك إنك تهدي من تشاء إلى صراط آمين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أو ما تتوازن القرآن الكريم سورة الحجرات آية لكي يجي عن باب التي أدمجت لك سين ayọ̀ ẹlẹ́ẹ̀keje òun náà ní àwà níbi tí ọlọ́run ọba wa àjọ ìjálù tí wọ́n ti ń ti bí ẹni pé wọ́n jágbe mọ́ wa ń bẹ́ẹ̀ torí nítorí bẹ̀rẹ̀ ayà náà inú ẹ̀kọ́ tá a kọ́ lánàá wọ́n sọ fún wa pé àtàdé lè wà lámú lè tẹ̀lé wọ́n ní nítorí wá ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ nínú ayà yẹn. gbogbo àwọn tá a mú kùránì wa lọ́wọ́ the first word tó wà níbẹ̀ ráyà yẹn wọ́n ní wọ́n ti jáde mọ́ wa ni. wọ́n ti jáde mọ́ wa ni. olúwa wa àjọ wẹ̀ jẹ́lì tọ́wọ́ bá wa sọ̀rọ̀ láì jáde mọ́ wa ọ̀dọ̀ wọn yẹn ká gbọ́ báwo wá ní bábá ń dàbí ẹni bá ń jáde mọ́ yẹn ṣùgbọ́n kì í ṣe kí wọ́n sọ fún wa pé ìjáde mọ́ yẹn kọ́ títí mo fẹ́ sọ lẹ́yìn wá àlọ́mù ọ̀pọ̀tàkì púpọ̀ débi wípé mo fẹ́ kí gbogbo yẹn máa ṣe nǹkan náà ni ó fi dàbí ẹni pé gbólóhùn yẹn wá àlọ́mù á máa wípé ọjà gbèmọ̀ wà níjà gbèmọ̀ ti àánú lára ẹgbẹ́ bí ẹ̀kọ́ta kọ́ lánàá wípé nínú àwọn onímọ̀ ìgbà tí a wà yìí tí wọ́n sábà máa ń lo irú wọ́ọ̀dù báyìí irú ọ̀rọ̀ báyìí nínú àgbékalẹ̀ wọn àmẹni tí ó lò tó àfáwà àgbà Sheikh Muhammad ibn Abdulwahab buhari olùwà ń sọ nínú ayé lẹ́yìn bàtà sọ pé a'udhu billahi minash shaytanir rajim. أعوذ بالله من الشيطان الرجيم واعلم أن فيكم رسول الله واعلموا أن فيكم رسول الله لو يطيعكم في كثير من الأمر لعنتم لو يطيعكم في كثير من الأمر لعنتم ولكن الله حبب عليكم الإيمان وزينه في قلوبكم ولكن الله حبب إليكم الإيمان وزينه في قلوبكم وكره إليكم الكفر والفسوق والعصيان وكره إليكم الكفر والفسوق والعصيان هم الراشدون ẹlọ́mà bí òjíjẹ́ àní tí wọ́n rántí ní ọ̀bẹ láàrin yín tẹ́ bá gbà fún tán èmi náà gbà fún yín tán tẹ́ bá wá kọ̀ fún tán ẹ̀ǹkọ́ lẹ́ta ní tí ọ̀dà nìyẹn. واعلموا أن فيكم رسول الله لو يطيعكم في كثير من الأمر لعنتم. tọ́ba jẹ́ sí pé olúwa ẹ̀ bá gbà fọ́lọ́hún lára ànábì tí mo rántí ní láàrin tóun. láàrin tóun. ìgbọ́n tẹ́ ẹ bá gbà fún ànábì tí mo rántí ní ká ní. wọ́n. tẹ́ ẹ bá gbà fún ká ní ẹ̀ ní láàrin tóun. ẹ̀ ní láàrin tóun. ó wì bẹ́ẹ̀ ni àbọ̀ arókú ní àbálàgbòrò láàrin tóun ẹ̀ láàrin tó bracket bẹ láàrin láàrin tó wé títí kó fi máyà kùránì ẹ̀mí láàrin tó ah, ọmọ wa ti tó ń jẹ dé oníwàhálà mú ànàfi kó mọ̀rọ̀ sí òlàwùrọ̀. wàhálà mú ànàfi kó mọ̀rọ̀ sí òlàwùrọ̀. Láwọn yóò rí ọkùnrin ìdájí nínú. Ọwọ́ ń sọ pé. Mọ́lọ́wọ́ ọba ni mo fi ìfẹ́ yí máa ń ní lọ́kàn. Wọ́n á ní kẹ̀ẹ́dún máa ṣe lọ́sọ̀ mú tún ṣe lọ́sọ̀ sí ní lọ́kàn. Èmi tí mo ti hà bàbà náà ni wà kárọ́ àìlẹ̀ igun. Wà kárọ́ àìlẹ̀ igun. Wà kárọ́ rẹ lómi kò sí àǹtí rẹ̀ èmi náà mo sí ìran màláìka èmi tí mo ṣe ti ímáàlì tí mo ní ẹ máa fẹ́ràn rẹ̀ tí mo ṣe lọ́dọ̀ sí mi lọ́kàn èmi náà ni mo tún ṣe wà fún un. ọ̀gá ọmọ àti ilé ikú wọn ní kò pọ̀ wá ní tòótọ́ wá wá ní èsì àárá. الكفر والفسوق pé aburú pọ̀ ju dáadáa ti lọ lórí ilẹ̀ ayé lọ. Nígbà tí a yà ń sọ pé wàlá kí n nà mọ́. Wàlá kí n nà mọ́ àkàtọ̀ àìbẹ̀ ìfúnmọ̀ sí máa dàgbà ní Adámù sí ìkúrò mi. Ẹyọ kan pé lọ́mẹ́ǹtà ń bẹ̀ ṣùgbọ́n ẹ máa pa kẹ́kẹ́ lọ́dọ̀ ara ẹ̀ ló ń bò dídì agbóró sọ pé. Wàkà wà ilẹ̀ ìfúnmọ̀ olùkọ́ ọ̀rọ̀ ìtútù wà wá ilé ìsìlá ẹni ibú ọ̀pọ̀ láyé jẹ ní eré lọ láyé. èèyàn tí èmi lẹ́pà nínú yín máa ń okun lọ́gbọ̀n èèyàn lẹ́pà nínú àǹtí yín máa ń. wọ́n ní ayà ibi wáyé pé aburú pa kẹ́tàn ju dáadáa lọ. Lẹ́yìn kò mú kò sọ̀rọ̀ wá ìfòsó wá wá ilé ìṣẹ́ á. Ṣé máa ń ní tọ́lọ́wọ́n bá dá lórí ilẹ̀? Tọ́lọ́wọ́n bá dá lórí ilẹ̀ ńgbọ́dà ńgbọ́dà àtẹ̀jí ọ̀dà àtẹ̀jí ọ̀dà èwo ló pọ̀ jù èwo ló pọ̀ jù. ọ̀yà ẹ̀yin náà lẹ́mọ̀ ọ̀rọ̀ náà àfa sọ̀lá mọ́fí abẹ́lómi ni àfa nọ̀rẹ́yìn ẹ̀yin ọ̀yà nínú tọ́nà wọn bá dá sórí ilẹ̀ èyí tó dá lọ́pọ̀ jù ní àtẹ̀jí ọ̀dà. èyí tó dá lọ́pọ̀ jù ní àtẹ̀jí ọ̀dà. ọ̀yà àbọ̀lágbára

tí wọ́n bá ní ìwo lọ́kàn wá ń fà á máa jù ṣé ìtọ́pọ̀ tọ́lọ̀ ń dá ní àbí ìtókéré tọ́lọ̀ wọn bá dá kí lẹ́sì dáhùn ìtókéré lẹ́sì dáhùn. Eke tí mo fẹ́ ké bẹ̀rùn. Ètò kéré òun ni ọkàn wọn fà máa jù àbí ìjánìtì ah ẹwú business ti pọ̀ láyé tó láyé rìbá lọ máa dámà wá káàkiri ṣogúndogún jẹ kálukú fẹ́ jẹ ẹwú bí aláàrí ti pọ̀ tó lóbìnrin láyé ìná lọ̀pọ̀lọpọ̀ ayé ń pè ẹwú táàmù ti pọ̀ láyé tó ọtí làwọn èèyàn wá wá káàkiri ẹ̀rí nǹkan bó ti wá lọ nìyẹn ló fi jẹ́ sí kó tó ti wá kéré tóun ọmọ ádámà ẹ̀mí rẹ̀ pàtà burú pọ̀ ju dáadáa ọlọ́run wá pa àwọn àtàlẹ́ lé ń jọ náà pé wà ká wá. ilé ìwò ìkókòrò ìbùdó wà ní ìdí ọlọ́run ní gbogbo ń jẹun pè lábúrò ayé tó tẹ̀ sí rẹ̀ mo ní kí ẹ máa kórìíra rẹ̀ ọlọ́jà náà máa kórìíra rẹ̀. ọlá. ọlá ìkàwé ọlọ́run ti lò ó. wọ́n ní wòlá ìka homo rọ́ọ̀ṣì lónà gbogbo àwọn tó bá ti ṣe ń ta gbogbo àwọn tó bá ti wọnú ìròyìn méjèèjì yẹn ó dáadáa ó kò lè ra ìdá wọ́n ní bá ti wọnú ìròyìn méjèèjì yẹn ìròyìn fún àwọn wọn ni. lẹ́kọ̀ọ́ àná um, ajẹ́lọ ajẹ́bọ̀ níbi gbólóhùn ọlọ́run ọba wa ẹ̀ǹtẹ̀ wà jẹ́ àlẹ́ tó sọ wípé lọ́wọ́ yóò fi àwọn kan. títà àti jẹ́lọ tá a ti jẹ́bọ̀ pọ̀ jù lánàá nìyẹn àwa abẹ́ lọ jẹ́lọ ń bò míì lẹ́nu ẹ̀mọ́ wa níbi tá a ti wá jẹ́lọ lónìí àti ibi tá a ti jẹ́ lánàá èwo ló dùn jù nínú ayé gbogbo ẹ̀ ló dùn ṣùgbọ́n èwo ló dùn jù gbogbo àyàfà ló dùn gbogbo ọ̀rọ̀ náà ló dùn ṣùgbọ́n ó dùn jù àwọn náà.

awa ronú sí ìtumọ̀ rẹ̀ àwa ẹ̀mí àyà ẹ̀mí aya wọn àyà nǹkan bá jẹ́ mi súra wọn òun náà ni àyà tó lọ́lá jù mí. àwọn mínímọ̀ tó wá máa wádìí pé gbólóhùn ológun aya jù aya lẹ́yìn ibẹ̀ náà gbólóhùn gbogbo e ṣùgbọ́n ibi ati jẹrọ lánàá ati níjẹta àti níjẹrin ọmọ ah, ìtàn daadaa o ṣùgbọ́n tẹ́ bá sọ fún ọ pé òun náà lẹ̀kọ́ tó ní dáa fẹ́ kọ́ òun náà ní pé wá sọ pé wà láàkì. wà láàkì ní ọgbọ́n àtàkà ilé ikú wò ní ma. Àwọn ilé ikú mi kò fọwọ́ sọ pé wà láàkì. wà láàkì ní ọgbọ́n àtàkà ilé ikú wò ní ma. Àwọn ilé ikú mi kò fọwọ́ sọ pé wà láàkì. وَتَرَى إِلَيْكُمُ الْكُفْرَ وَالْفُسُوقَ وَالْعِصْيَانَ bíbẹ̀ ni èèyàn ti gboyè. ibẹ̀ ni èèyàn ti gboyè. ibẹ̀ ni ìdùnnú wà. ibẹ̀ ni ìdùnnú wà. ọwọ́ òkè ń nì bí lásán pé jágbe má ni wàhálà òun wà. ṣùgbọ́n walakin Allah habbaba ilaykumul iman wa karraha ilaykumul kufra wal fusuqa wal isyan ulaika humur rashidun. ìlú dòjú ń bẹ̀. nabda'u al-yawm. nabda'u al-yawm Náà, a ní a máa bẹ̀rẹ̀ lẹ́nu níbi tó tòjú inú ayà yìí, òun náà ní ká wí fún àbí wà láti nà bá wà. وكم عليكم الكفران فسوقات الجهاد أولئك هم الراشدون. أجب إن دائما يتوقع لكم بكرة عن الله ẹ máa wọ́ tó ọ̀bá máa tó kí ó wá sórí translation wá àmà wọ̀ bọ́ọ̀ bá ṣe ẹ̀ma kí ó ń ká ó ti máa fọkàn bá ìtumọ̀ yorùbá tó wà ń bẹ̀ yọ. wọ́n ní hábàbà. hábàbà ni hábìlú tàbí ìdá. ó fi ìfẹ́ hàn sí lára. ó bá ti di hábàbà. Ah, òun nìkan òun kí ń ṣe má báwọn òun sì ń bẹ́ẹ̀ nìkan ni hmm, ẹ bá ní àbábá ó jẹ́ kan máa lọ fún kinní kan. ó jẹ́ kí kinní kan máa kan. èyí tó ń gan ni àhábà ẹ̀yán náà òṣèlú kádà àhábàbùtù mo fẹ́ nǹkan ah, èmi fẹ́ yàtọ̀ sí pé àhábàbùtù hmm. àhábàbùtù mo jẹ́ kí nǹkan ní ìyàtọ̀ sí mi kọ́ máa fẹ́ràn nǹkan. من حبب يحبب الله olúwa tó dá wa yìí a máa fi kéèyàn ó máa fẹ́ràn nǹkan sọ́dọ̀ ẹni tó wù a tún wá máa jẹ́ kó tún wá máa fẹ́ràn tó wọ́lọ́n ètò bá wọ́lọ́n ni ó fi ọ̀fẹ́ràn ọwọ́ ni wọ́n tàbíbù láwọn afẹ́kí láàrin díẹ̀ ní olóde àtọ̀wọ̀ lọ́yà hàn. bọ́lá ń ti wá máa pé kọ́ máa dámọ̀ ọ máa fẹ́ràn nǹkan mìíràn táwọn wí ni tí ó sọ bí bọ́dà Abdulrasheed àbí Abdulkarim máa fẹ́ràn kínní. bọ́lá ń ti máa ṣe fáwọn ẹ̀dẹ́ ni tàbí wọ́n ní ìní ẹ̀ wà tó jẹ́ pé kí olúwa ó jẹ́ sí pé tí ó jẹ́ kọ́ ọmọ fẹ́ràn ń tiẹ̀ òun náà ní nǹkan tó jẹ mọ́ òfin ọlọ́run. nǹkan tó jẹ mọ́ òfin ọlọ́run. ìran àkọ́kọ́ nù. ìran àkọ́kọ́ nù wọ́n wá ń jẹba tí wọ́n lè rí pé gbẹnu sí kẹrẹ dáadáa bàbá àfàwà yóò wọ́n ní àní eh, eh, méjì ni kọ́lọ̀ wọn máa fẹ́ kí kíní wọn máa fẹ́ kejì kí é àbí àbí táyé ọmọ fẹ́ràn káyìndé ah, bọ́lọ̀ ń fi máa fi bẹ̀sọ́dọ̀ táyé yóò fi máa fẹ́ràn káyìndé àníwàn méjì nínú kọjá sí pé tọ́lọ̀ wọn fi sọ́dọ̀ táyé tó máa fẹ́ràn káyìndé ìfẹ́ tẹ̀sí ni. ìfẹ́ tẹ̀sí ni. sàgbọ̀ yìí bá ní ìfẹ́ sí ni tẹ̀sí yóò wà máa fẹ́ràn rẹ̀. Ah! mo fẹ́ràn pé ah ọmọ ọkùnrin nìkan ah mo fẹ́ràn àmà kí wọn déédéé ah mo fẹ́ràn rẹ̀ ah mo mì ní ni ah mo fẹ́ràn rẹ̀ ah ọbẹ̀ bẹ̀ ọlọ́run ah mo fẹ́ràn rẹ̀ àmà ká fẹ́sẹ̀ ah mo fẹ́ràn rẹ̀ mo fẹ́ràn nítorí ìtọ́ ọlọ́run yóò jẹ́ sí pé torí ẹ̀sìn ọlọ́run lọ́lọ́run ti fi ìfẹ́ ẹni ìtọ́ka ẹni ah, uh-huh. wọ́n ló ń lọ dáa nínú méjì tàbẹ́ sọ yìí ọ̀rọ̀ ìfẹ́ tẹ̀sí ah, bímá. bímá ẹ̀fọ́ sábà lé yìí ń sàwá bí wà á jẹ wà kó bá jẹ wà tọ̀ wá. torí kí lọ́bàtà fún mi lọ́dà torí pé gbogbo nǹkan ti láyé yìí fúngbà díẹ̀ ni. ìgbà díẹ̀ ni. ìgbà ń lọ lọ́hùn gangan wà lára àṣírọ́ tó xẹ́rù lákà. ìgbà ń sẹ́ nígbà yìí for for days or months or years temporarily a kàn ń lò fúngbà díẹ̀ ni. tíyànbá wa gbé nǹkan èyí ń tà ń lò temporary. tẹ́nàntì ní abá yìí ayálégbé tí wọ́n bá ń yálégbé tí bá wá ń yẹ fanda fanda tí ó ra káà gbogbo ẹ̀ ń onílé àbí ẹ̀ńtọ́ fi lé rẹ́ǹtì fún ọ̀sẹ̀ sílẹ̀ òun ló ti sílẹ̀ oṣù mẹ́ta mẹ́ta ní ní mo rò pé láńlọ́ọ̀dù <laughs> wọ́n ní ẹni tí ń sílé ayé tí ń sí lọ́tọ̀ọ̀tọ̀ wà mọ́yà wọ́n àpẹẹrẹ rẹ̀ ni o. àpẹẹrẹ rẹ̀ ni o. gbogbo nǹkan tó bá ti wá jẹ sí pé kìí sáyé ní lọ darí bá àlùfíàmà ní darí bá gbogbo nǹkan yẹn ọmọ lọ́la ju nǹkan tí bá lọ darí bá. ayé. wọ́n ní òun lọ lọ́la ju o. wàtọ́ ti kú. sábà wá ní kí ni definition rẹ̀ wọ́n ní kúlù ṣe yí. kúlù ṣe yí wàyókùbílù àléyìí tí ẹ̀mí rẹ̀ ń sáwọn jẹ́ sáǹdá tọ̀mùtọ̀mù àbí nìtọ́mìtọ́ pé ah, mọ́fẹ́ nǹkan báyìí mọ́fẹ́ nǹkan báyìí ọmọ èèyàn fẹ́ràn nǹkan ṣùgbọ́n nǹkan yẹn o. olúwa náà fẹ́ràn nǹkan náà àdálùwà náà fẹ́ràn nǹkan náà wàjá àdáálì. kọ́wájú tó pé nǹkan náà tó ní ẹ́sídẹ̀ǹtì náà kìtà àbàdì sómi wọ́n ní nǹkan tá a máa ń pè ní àṣẹrin nìyẹn tàbíbùn ṣẹrin gbogbo nǹkan tó wà èyí wà pọ̀ àlè kàtà ṣùgbọ́n báyìí ó wà sí inú oúnjẹ ẹlẹ́sìn látòkè ìbílẹ̀ àtinú àtìfẹ́ ẹ̀sìn oúnjẹ níjẹba ìtọ́hà àti ìtọ́pamọ́ ẹ̀wọ̀ wá oúnjẹ nìpínlẹ̀ gbólóhùn àlọ́ tá máa wù ó ń ga nìgbélé Allah ẹ lọ wo inú ọ̀dọ̀ àwọn onílùgbà míì wọ́n tún máa pé Allah láti fi aliha ayé alimahabatu ṣẹdíìdà alimahabatu ṣẹdíìdà ìfẹ̀tọ́ lágbára ní a máa ń pè ní Allah wọ́n ní tábà lọ bí Allah ìtumọ̀ ẹni pé tí mo fẹ́ràn tán tí mo fẹ́ràn ẹ̀sìn gbogbo nǹkan tí èèyàn máa fẹ́ràn wọ́n ní ìtumọ̀ Allah láti fi aliha àwọn onímọ̀ kẹ́ni àti wà ní olóka wọ́n ní mahabatun ṣẹdíìdà ń pè ní àyà ọ̀fẹ́ràn kàtà tó ìdí nìyẹn tó fi jásí pé ara ní ta ń fẹ́ràn tó bọ́lọ́ ń ṣe máa pé kí nǹkan máa fẹ́ràn nǹkan kejì méjì ni inú ọkọ jásí pé ìfẹ́ tó ní ọ máa fẹ́ràn ìfẹ́ràn àti ṣẹ̀ríà ẹ̀kọ́ wá sí ta abẹ́ fẹ́ràn náà ṣẹ̀ríà tó ọlọ́run kọ̀ wá tó sí ta abẹ́ fẹ́ràn tó nǹkan náà ṣẹ̀ríà tó ìtọ́lọ́run fẹ́ràn wọ́n wá ní ìtumọ̀ eléyìí náà ni pé kò sí ẹ̀yẹ ká máa wò ká máa wò kò wó lẹ̀ torí gbogbo lọ aláwọ̀ gan tá à ń sìn yìí gan fúnra rẹ̀ níbo ló ti wá gan níbi ìfẹ́ràn ni ó bí wáyé pé mahaba ṣẹ̀ríyà nìyẹn ìfẹ́ ṣẹ̀ríyà ní gbogbo nǹkan tá a bá ti ń tá a bá ti ń fẹ́ràn wọ́n nínú suratul Baqara àyà one sixty three àyà yìí kó tá a bá fẹ́ túmọ̀ àyà yìí tá a bá fẹ́ túmọ̀ ẹ̀ ní mahaba tàbí tahdibu shar'i tí bàbá bẹ́ẹ̀ tí máa yẹ sọ́tù bá kọ́ra àyà wá ní sixty three ó ní wọn sọ wípé wá ìlà òun fún ìlà òun fún ìlà òun wá ìlà láàrín láàrín a

وقولوا آمنا بالذي أنزل إلينا وأنزل إليكم وإلهنا وإلهكم واحد ونحن له مسلمون قال وإلهنا وإلهكم واحد وإلهنا وإلهكم واحد بعد الجمعة قلنا بعد الجمعة وهل دعوة الرسل كلهم؟

tìṣẹ̀ríà tó fi fẹ̀sí lẹ́nu ìjọba kí bó ti bẹ́ẹ̀ fáwọn tàbí mi wà láti nà lọ́hà àpàtà bẹ́ẹ̀ kí máa ń pè débẹ̀ àpàtà torí pé ìtọ́lọ́ fi ìfẹ́ rẹ̀ fọ́kàn àwọn tàbí báwo ni yóò ṣe wà lọ́kàn gbogbo àìlómọ àwọn òṣìṣẹ́ ọlọ́run náà ni wàhálà tí wọ́n ti lọ́kàn àti lóru nígbà tí wọ́n wá jíṣẹ́ dáwà wọ́n ní gbogbo dáwà àwọn òṣìṣẹ́ ọlọ́run orí ń ta wí náà lọ́wọ́ tàbíbù ṣẹ̀rẹ̀ tàbíbù ṣẹ̀rẹ̀ ibi kú lọ́lọ́run ó ṣe fi ìfẹ́ nǹkan tó dáa tó jẹ mọ́ṣẹ̀ rí à tọ́ka àwọn àlùmọ́ ibi mọ̀ ń wọ̀ lọ yẹn jìnnà díẹ̀ ẹ ń bá ń kíw ni ọ máa yé tán ẹni tí èso ní kíw yọ ọ máa yé díẹ̀ díẹ̀ ṣùgbọ́n ẹ̀yin náà bára fẹ́ẹ́ bá bọ́ dáadáa ó ní sọ́dọ̀tì àárọ̀ àyà fifty nine ó ní ànábìwá nùhùn àlẹ́ sọ́dọ̀ ó lápadà sọ́nà nùhùn الله غيره إني أخاف عليكم على يوم عظيم إذا فهم بناني في عبود الله ما تدعون ما لكم من إلهي غيره وما لكم من محبوب أشد محبوب أشد محبوب أشد حب منه Ndára bí lóhùn pa àwọn àjàmá rẹ̀ sí náà ni. Anábì wa Hood Bẹ́kà náà sọ́tọ̀ àárọ̀ sí ti fẹ́ lẹ́yìn ẹ̀ náà ni ọ sọ pé. Wọ́n dá àárín àkọ́ ما لكم من محبوب أشد حبا غيره يجمع يعني إيه؟ ما لكم من إله غيره ما يعني نبوى صالح وإلا ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره قد هو بلنا أن تفضل محمد صلى الله عليه وسلم. ti pé ọkàn wọn ó lọ wọn ó ṣe fi ọkàn wọn máa fẹ́ràn ti ìfẹ́ ìṣẹ̀lẹ̀ ǹjẹ́ wá sí náà ó fi yá fún un lọ dáa jù. òun ló dáa jù lọ. gbogbo ń táwọn òṣìṣẹ́ ọlọ́run bá tẹ̀ ń pẹlẹmọ́ jù lọ. tọ́ ọ bá fẹ́ wà nínú ẹ̀sìn Eh, tó bá fẹ́ wá nǹkan dáa jù nú ẹ̀sìn ìwọ tá béèrè èwo làwọn ànábì ọlọ́run ṣe jù lọ. èwo làwọn ànábì ọlọ́run ṣe bá ti rí tètè dìmú jẹ. dìmú náà ni wọn ní ogókè tó dé èèyàn ńlá nú ẹ̀sìn ah, ṣùgbọ́n tó bá jẹ́ sí pé ọkà táwọn pé ara ẹ̀sìn náà òótọ́ ni ara ẹ̀sìn náà ni ṣùgbọ́n bí náà làwọn anábì ọlọ́run ṣe jùlọ. Ah, àwọn anábì ọlọ́run náà ṣe yẹn náà ṣùgbọ́n kì í tó ní èyí tí a bá ti ṣe jùlọ yẹn ó ní kò tètè máa gbá mú jù wọn nínú tí wọn ṣe jùlọ ni pé àlè ń wọn látòkè délẹ̀ wọn sàn ń wọn ni wọn sàn ń wọn ni lọ́sàn-án ló wò pé àyìn kìíní ẹ jẹ́ kí ẹ ṣiṣẹ́ títí pọlọ wọn ó fi ìfẹ́ nǹkan tó jẹ mọṣẹrí yóò fi dín lọ́kàn wọn ni tí wọn ṣe lọ́kàn àti lóru wọn nìyẹn gbogbo àwọn anábì Ọlọ́run bí a ti wá sí àmọ́ ní àhábàlá àtàhánà kánú kánú tí mo kà ní ìmọ̀ gbé ọ̀rọ̀ wọ́n ní fama ní ahaballah ta'ala ẹnikẹ́ni tó bá ti fẹ́ràn ọlọ́run afẹ́ kọ́mẹ̀ntì lórí pé wọ́n ní àwọn àlèhùnmọ́ àwọn ànábì ọlọ́run. gbogbo nǹkan táwọn ànábì ọlọ́run pè wọ́n sílẹ̀ ní pé ẹ máa fẹ́ràn ó ń pè sáta ẹ máa fẹ́ràn tọ́lọ́run fẹ́ràn ẹ máa fẹ́ràn tẹ̀ríà ẹ máa fẹ́ràn ẹ̀sìn ọlọ́run wọ́n ní tó bá ti wá rí báwọn táwọn èèyàn yẹn bá ti wá fẹ́ràn ẹ̀sìn ọlọ́run. kí ọlọ́run gangan fún rẹ̀ jà záwù bí màhábẹ́tì yóò fún wọn yóò fún wọn lẹ́sàn wà fún wọn ọlọ́run gangan fúnra rẹ̀ wà dégbé ni. yóò àhàbà ẹnikẹ́ni tí bá ti máa gbọ́ táwọn ní ẹnikẹ́ni tó bá ti fẹ́ràn ọlọ́run máa ní ká àwọn ọlọ́run kílẹ̀ tán rẹ̀ ọlọ́run ọba ó fi yóò fẹ̀sán yóò sán lẹ́sàn ìfẹ́ tó ní tọ́lọ́run kílẹ̀ tán kílẹ̀ tán náà olúwa náà fi kíni yóò ní bẹ̀rẹ̀ ok olùtọ́ tẹ́lẹ̀ kẹta wá rí ẹni tọ́lọ́ ń bá wá fẹ́ràn hábàbà ìrẹ́ màkùbà ah, tọ́lọ́ bá ti wá fẹ́ràn èèyàn gbogbo nǹkan tó lọ́ wá fẹ́ràn náà yóò wá máa fi sọ́kàn tiẹ̀ náà. ló fi dàbí ẹni bí a máa sọ pé ọlọ́run fẹ́ràn àwọn sàbí ànínájọ lọ́jọ́ ló fi sọ fún wa pé wà láyà kí. bẹ́ẹ̀ máa pé kéèyàn tó débi hábàbà ìlẹ́kùn mi yìí máa ń ogun ìwọ kọ̀ọ̀kan wá ìfẹ́ ọlọ́run tó fẹ́ràn ọlọ́run tán bá tó bá ti wá fẹ́ràn rẹ tán ẹlẹ́ẹ̀kẹta yóò wà ẹgbẹ́ tuntun tó ń wá fẹ́ràn sí wọn náà kí ni. lẹ́kọ̀ọ́ ẹlẹ́ẹ̀kẹta làwọn tàbí ti wọ́n sọ́n síbẹ̀. lẹ́kọ̀ọ́ kẹta ni wọ́n ti wọ̀ ọ́. ọ̀la kí n lọ́kọ́ àkàtà àdé fún òní nínú àwọn nǹkan tí ó jẹ́ kọ́rọ̀ yọ máa kílẹ̀ àti wa dáadáa mọ́tò fún akébi tí mò ń wọ́ ọlọ́dà bẹ́ẹ̀ ni fún díẹ̀ ṣùgbọ́n ó ti ń yà wọn kọ̀ọ̀kan ẹ̀yin kọ̀ọ̀kan tí ó yé ní ẹ̀ máa farabalẹ̀ nígbà bá yóò fi gẹ́nẹ̀ yóò yé wa dáadáa náà. wọ́n ní hadith ńlá kan nìyí tó ju ìdáhùn fún wa kálí a mọ̀ pé àá máa tẹ̀lé sẹ́sẹ́ nìyí kó tó lè bá débi tí à ń lọ. ó ní ó ní àbúrò rẹ̀ sọ pé òṣìṣẹ́ ọlọ́run sọ pé inna Allaha ó ní ọlọ́run ọba tó bá fẹ́ràn ẹrú tó bá fẹ́ràn ẹ̀dá ẹ̀ka lórí ilẹ̀ yọ wá pé jòbìrìlù sámà lọ́hùn-ún yọ wá sọ fún jòbìrìlù pé òun náà ní sọ̀rọ̀ tó ń da para rẹ̀ nínú lọ àhàbà yọ dàbọ̀ ń tọ̀ ah, ọlọ́run dàbọ̀ tèmi náà sẹ́mà àwọn kan tó lọ ń ọmọ bá wọn náà ó ẹ̀ ní èdè èdè lélẹ́yìn ó ẹ̀ ní lọ àhàbà ọlọ́run ó pè dákọ̀ rẹ̀ Abdulatif eh, yóò sọ pé ọlọ́run fẹ́ràn Abdulatif ọlọ́run fẹ́ràn eh, Abdulsalam ọlọ́run fẹ́ràn fásitì ọ̀sán àwọn gómìnà kékeré dákọ̀ ọlọ́run fi dákọ̀ rẹ̀ tí ọkàn yìí balẹ̀ báyìí wọ́n ní ọlọ́run àpèjì bí lu pé ọlọ́run sọ pé ah iná lọ àpapọ̀ fúlàní àpòtò fẹ́ràn lábàjá fàáhì búhù ah àti wá àtàwọn ọmọ lẹ́yìn rẹ̀ túmọ̀ ẹ̀nu àtiwọ́ àtàwọn ọmọ ní ẹ̀yìn rẹ̀ ẹ máa fẹ́rẹ̀ ẹ̀ ọlọ́run ọtọmátìkì dẹ̀ nìyẹn ẹnìkan wá wáyé pé ẹja béèrè pé tí wọ́n wá fẹ́ràn ọlọ́run ti pa wọ́n láṣẹ wọ́n láàyè káàtó tó mẹ́rin pé wọ́n fẹ́ràn rẹ̀ immediately ní pé lára súnà wà látọ̀rí jù ní ìdẹ́bi tí ọlọ́run dámà láyé kàdé gbogbo wọn bí wọ́n ti pọ̀ tóun nù gbogbo wọn sì máa fẹ́ràn ń nǹkan ńlá ni o ẹja máa wá fẹ́ ọlọ́run. ẹja máa wá ìfẹ́ ọlọ́run. tọ́lọ́n bá ti fẹ́ràn wa tí a ti dá a kàn kí ó síwájú tá a bá tó ń lọ síwájú lòsì láì tó ní united jìbìrì. nígbà jìbìrì tó ti wá gbọ́ báwọn jìbìrì náà wà sọ pé tó wọ́n ti fún mi ní ọjà. Tí ìwọ̀n ọ̀bà fún mi ní ọ̀dà ni òtó ṣe. Àti ìfẹ́. Ìfẹ́. Àti òtó èèyàn òtó fi síbì kan. Èèyàn òtó láti fi síbì kan. Àbí tọ́lọ́run bá bá fi síbẹ̀. Àbí tọ́lọ́run bá fi síbẹ̀. Sórí gbogbo ìmọ̀ nǹkan lọ́yìn táwọn èèyàn máa ń rìn yẹn. Ẹ jẹ́ máa ń gbà pé ọbẹ̀ lo ọwọ́ ìṣù pé ah, ọmọ fẹ́ràn ìfẹ́ túláàsì ìfẹ́ tó láàrín kankan lọ́ọ́ mọ̀ pé kì í ṣe ìfẹ́ kì í ṣe ìfẹ́ kì í ṣe original love àbí ìfẹ́ ọ àwọn ó rí i pé ìwé ntí ọ̀yẹ́ kọ́ fẹ́ràn tó bá ti kan ṣẹlẹ̀ ní ẹ̀ á kì í síwájú ní ìfẹ́ fẹ́ràn án jìbí lọ́wọ́ sọ fún gbogbo ẹ̀yin ará sábà ọlọ́run ti fẹ́ràn lágbájá á nǹkan méjì lọ́sẹ̀lẹ̀ fẹ́ tọ́lọ́n bá dá akọ rẹ̀ wọ́n lá àdìsí fi yọ ayé pé gbogbo màláìkà kan ní máa gbọ́rọ̀ lọ lẹ́ẹ̀kan náà. gbogbo màláìkà kan ní máa gbọ́rọ̀ lọ lẹ́ẹ̀kan náà. jùbìrì nìkan ló gbọ́rọ̀ ńgbà náà. jùbìrì nìkan ló gbọ́ ńgbà náà. àbáwọn míì náà tó gbọ́ ṣùgbọ́n pé gbogbo wọn gbọ́ sudan gbogbo wọn gbọ́. ó fi yá ayé pé jura wọn lọ báyìí náà ẹja bàbá tó lọ fún mọ́. lẹ́yìn ìgbà tí jùbìrì bá ti wá kéde sáfún gbogbo ara sámá yóò bá òun láwọlé kọ̀ọ̀bù القبول قبول نعم قبول نعم يوضع له القبول يوضع له القبول في الأرض آه ọlọ́run wa gbé kalẹ̀ fún lórí ilẹ̀ yóò wá tẹ̀sán fún kì í tẹ̀fẹ̀ mọ́ nílé òun mọ́ ah, eléyìí ju ìfẹ́ lọ torí pé ìfẹ́ lọ́wọ́ nǹkan mà ìjọ wà nílẹ̀ gbọ́dọ̀ fi kí ni lọ ọgbọ́dọ̀ fi kí ni lọ yóò bá ọ̀làwọ̀ lọ́kọ̀ọ́bùrọ̀ sámárà mahabba. nìkan ni ọmọ rí lórí ilẹ̀ èso ìfẹ́ ẹ máa bọ̀ ẹ wọlé iná ìlànà retí wọn ò retí rẹ tẹ́lẹ̀ ọlọ́run ló ní wọ́n máa sọ jáde ẹ jókòó kò fẹ́ bọ́ rajà rà tẹ́lẹ̀ ẹ ẹ bá ń ṣiṣẹ́ wọ́n kà máa gbé ولكن الله حبب إليكم الإيمان ثم يوضع له القبول في الأرض wọ́n sọ pé kọ́ kéwù àbáà àtúntì mọ́lá dáadáa wọ́n wà fún láàyè lórí ilẹ̀ ayọ́wà máa gbàgbé wọ́n orí pa nìyẹn ah, náà àkọ́kọ́ nù fẹ́ táǹkọ́ Nà mẹ́lẹ̀ kejì. Ìfẹ́ àdámọ́. Sẹ́wọ̀n fún hápá bàlá ń sọ, bọ́lọ̀ ń tí máa ń pín ìfẹ́ látọ̀dọ̀ lágbájá lọ́dọ̀dọ̀ tàmàdà. Ìfẹ́ ti ṣẹ̀ríà a máa tó ti pé máa fẹ́ràn rẹ̀ nítorí ọlọ́run. Ó tún wá kù fẹ́ kejì náà. Bọ́lọ̀ máa fi sọ́kà àwọn ènìyàn ó náà ní ìfẹ́ àdámọ́. Àdámọ́. Àbẹ́ ah, ọmọ èèyàn ni mí o. Ọmọ èèyàn ti gbọ́dọ̀ wọ́sọ̀. Hmm, afẹ́ràn aṣọ àbá afẹ́ràn aṣọ. Bẹ́ẹ̀ náà ọmọ èèyàn ní mímọ gbọ́dọ̀ sun tí mo bá ti wàhálà. Ọmọ èèyàn ní ní mo gbọ́dọ̀ fẹ́yàwó tí mo bá tó yàwó ní. Mo gbọ́dọ̀ lọ́kọ tí mo bá tó lọ́kọ èèyàn ní mí. Wọ́n ní ìfẹ́hùn ọlọ́run náà wá máa fi sí ààrẹ. Hmm. Kẹ́kọ̀ọ́ wá ní bẹ́ẹ̀ ni tọ́ba tẹ̀ béèrè pé báwo láti sòpin aláàárín ìfẹ́ ti ṣẹ̀rí àti ìfẹ́ àdámá àbọ̀kan òpin táàbù márì. من المباحات أو العادات فالإنسان wọ́n ní gbogbo nǹkan tẹ́mi ẹ̀mí ádámà bá ti fà mọ́ ẹ̀mí ọmọ ádámà yẹn tó bá ti fà mọ́.

wọ́n nínú àpẹẹrẹ bá fi máa mọ ní tó wà ní àyà tó ń pọ̀ yìí ó náà ní pé mahabbatul aba kí gbogbo wọn fẹ́ràn àwọn òbí wa. sunday àti friday sọ fẹ́ràn bàbá àti àyà rẹ̀. mo fẹ́ràn àti bẹ́ẹ̀ ni mo fẹ́ràn wọn afáwa sọ́ọ́lẹ̀ ẹ fẹ́ràn bàbá àti àyà bá fẹ́ràn wọn bẹ́ẹ̀ ni ẹ fẹ́ràn àwọn àdámá nìyẹn wọlé ọmọ àwọn ìyá wa bákan náà wọlé ọmọ bẹ́ẹ̀ náà lọ́mọ ọfẹ́ràn ọmọ rẹ abọ́ ọfẹ́ràn ọmọ rẹ àbí bóòlù tí ń sòpin àláàrin ọmọ ọlọ́mọ àtọmọ ẹ̀sì ẹ̀ ìfẹ́ lọ́fà bẹ́ẹ̀ bá fẹ́ràn nǹkan ìyọ́ ga ma àbí ẹmọ <laughs> yàtọ̀ láàrin one thousand àti five hundred àbí. àbàlá mùdí òbí nìyẹn bẹ́ẹ̀ máa yàtọ̀ láàrin one thousand àti five hundred abẹ́ẹ̀mọ̀ ẹ fẹ́ràn owó lọ́fà àbí. ndị bá fẹ́ràn á tẹjúmọ́ tá a mọ̀ dáadáa àwọn ah, ní bẹ́ẹ̀ náà ni a wa a máa dá wa wọn èyí sì ìyàwó mú ìyàwó lè sì sọkọ ọmọ pé mo sa mo máa tó sì ń ṣe bàtà àwọ̀ ọmọ sánáàsì tí yóò lọ sí ìyàwó rẹ mórí tí yóò lọ sọkọ mórí wọ́n fẹ́ràn ẹni gbogbo gbogbo àwọn kẹta wí kì í sàtàkù ń bẹ̀rẹ̀ kọ́ fẹ́ràn ìyàwó rẹ̀ kọ́ fẹ́ràn ọmọ rẹ̀ kọ́ fẹ́ràn bàbá rẹ̀ kọ́ fẹ́ràn owó kọ́ fẹ́ràn ilé rẹ̀ kọ́ fẹ́ràn kàní rẹ̀ kọ́ one thousand kó di kí ni ten thousand lọ́nà kò sí láì bẹ́ẹ̀ wọ́n ọba twenty four yàrá ń أنفسكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله أحب إليكم من الله ànábì sọ pé fún àwọn múmi àtàwọn míì náà irun. Bàbá ti pa àwọn bàbá yín àtàwọn ọ̀yá yín. Wà á bẹ̀ ká ọ̀hún. Àtàwọn ọmọ àwọn bàbá rí náà sọ́dọ̀ yóò ti bàbá bẹ́ẹ̀ bá. Sẹ́nu bí ọmọ fẹ́ràn bàbá tó tọ́ tó tú rèé tó ti dáadáa sí. Gbogbo àwọn tẹ́ ń dá àwọn nǹkan gidigidi àwọn pure one náà ní kìí ṣe pé bóyá bàbá jẹ́gẹ́jẹ́gẹ́ àbúrò ẹ̀ bó ṣe máa túmọ̀ rẹ̀ nìyẹn o sọ fún wa pé ń ká náà bàbá jẹ́ pé báwọn bàbá rí bàbá ńlá ńlá yín kan jẹ́ bàbá rí kí wọ́n ṣe dáadáa àwọn sàràkí sàràkí ọmọ tẹ́lẹ̀ bí àwọn bọ́ọ̀dà yín kan ṣe dáadáa tí wọ́n kọ́pẹ́rẹ́tì pẹ̀lú yín àwọn aya yín àwọn ọkọ yín tí wọ́n lọ́ọ̀kù àwọn ẹbí yín tí wọ́n ń dúró tì yín lẹ́yìn tí wọ́n gbógun tì yín. àwọn owó millions billions of dollars tẹ ní lọ́wọ́. wọ́n ti dá àwọn ọdún ìrìnà ṣàkúnlẹ̀ káńtà àjà. àwọn business ní business Àtàwọn alé ńlá ìdílé yẹrí ń bọ́jà wá máa kí inú táwọn orúkọ òun náà. Wà máa táà Wọ́n náà padà sáfẹ́wọ́n náà hàn wọ́n máa mẹ́. inú Ìdílé ń kọ́ Ìdílé àwọn ilé lọ́jọ́ ẹ́sẹ̀tì ló ti gbọ́n bẹ̀ ọwọ́ àwọn ilé bẹ́ẹ̀ máa fi tí èèyàn náà sì ní gbé ètò tóbi tó báyìí tọ́pọ̀ tó báyìí. ajá tí ń sọ géètì wọn bọ́jẹ̀tì ẹ̀ ló tí ọba ń gbà lóṣù ayé ẹ̀ ti dà wọ́n ní gbogbo àwọn nǹkan tá a wá ká yẹn. àbáta ilé ìkùn ìyàwó ìwà ọkùnrin. wọ́n á tún fúrákìn sí àhápà náà musa bò ṣe. àbáta ilé ìkùn ìyàwó ìwà ọkùnrin. wọ́n níbi tá a ti mẹ́rin ní àhápà lọ́lọ́run pè é àhápà àwọn nǹkan mẹ́jẹ̀ẹ̀jọ tá a kà fún yín tó bá jẹ́ sí ẹ bá fẹ́ràn rẹ̀ ju ọlọ́run lọ lọ ṣùgbọ́n ẹ máa fẹ́ràn rẹ̀ ẹ kàn má fẹ́ràn rẹ̀ ju dání lọ. àbà àfàlù tẹ̀sílì nìyẹn wọ́n láyà ń yá gbogbo nǹkan mẹ́jẹ̀ẹ̀jọ ń níṣẹ́ ọmọ ádámà ní pé àmà fẹ́ràn rẹ̀ tọ́ba sí máa rí ọ̀fẹ́ràn rẹ̀ o bọ́ọ̀ fẹ́ fẹ́ gan ọmọ fẹ́ràn ọmọ tó kọ́lé fún ẹ òjò ọmọkùnrin ká fún ẹ owó kan ọ̀tà títí sí mi ránṣẹ́ ọmọ dé máa sọ fún wa pé Ah, ẹ bá pa àgbo ti sẹ̀rí àtàn ẹgbẹ́ kan ra màálù kẹ́ afárá àdúgbò báwẹ̀ bá dé yóò fi sàrà ìtọ́rù sọ ìmíì yóò máa kí aláìní aláìwẹ̀ lẹ́nu ní orúkọ rẹ ní orúkọ rẹ ní ojú ayé rẹ ọmọ alẹ́ òní fẹ́ràn rẹ. bẹ́ẹ̀ náà ni gbogbo nǹkan ilé tó ọkọ́ tí èdè lé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó pàkóté wíńdò ilé gidi ọba ah, fẹ́ jáde lé báyìí ó lè pé tọ́wá fẹ́ ti dé tọ́wá fẹ́ tó tó wẹ́n pé á ah, ìbí mo lè léyìí kí ló tó wò sí. nǹkan ọ̀gùn rẹ tọ́ba yanrantí dáadáa wọ́n náà má fi tọ́ba páàkì tán ebó yẹ kó lọ́ọ̀tù níbẹ̀ náà ni bàbá ń lọ bẹ́ẹ̀ tún wá bẹ́ẹ̀ báyìí pé pín pín ó tún bá páàkì sí páàkì wá mẹ́rin sì kí ń kọ́ tẹ̀sí lọ́wọ́ tó bá gbọ́ kíní kan gbùrùgbùrù níbẹ̀ yẹn yóò tàyé lọ yọjú kí ló lọ yọjú tí pé kí ọ̀tá mi ní òwe ọ̀fẹ́ràn rẹ̀ náà Bẹ́ẹ̀ sáwà máa búyàn jù rẹ̀ ní ìbúyàn jù rẹ̀ ní ìṣẹ̀lẹ̀ àwọn ọlọ́run ló fi nínú gẹ̀rí tàwa ẹ fẹ́ràn kan yẹn tàbí ibú tọ́bọ̀ ẹ̀yìn náà ń pè léhùn. Ọwọ́ àfọ́ pé wà fi hubbi al-mal nínú suratul Fatiha àyà tí wọ́n tòrò àbúwà tó hẹ́ bóòlà máa. Ọlọ́run ló fi sí alẹ́ ìjà máa fẹ́ràn. Wà tó hẹ́ bóòlà fẹ́ràn mọ̀dọ́rì bàbá rẹ fẹ́ràn rẹ bàbá bàbá rẹ náà fẹ́ràn rẹ wọ́n náà ń bẹ láyé ní ìsìn ọ̀hún fẹ́ràn rẹ. gbogbo àti nàìjíríà rẹ tí bá ti ń dín náà wọ́n máa ṣe kí ni kí ni nǹkan náà. kúkì owó ta mébà náà ni ah, owó ní jẹ́ báwọn sílẹ̀ ń pè láwùjá. Òjì kí ni ibò eh, rẹ̀? Lára ah, abẹ́jọ tẹ́ fi mú kọ rẹ̀. Ọ̀dà kí ni ibò ìhò kíkí? Ọmọ Adámọ̀ fẹ́ràn pọ̀ láàrin kan bẹ sílọ̀ ni wọ́n. Ẹ bá gbọ́dọ̀ mi jọ ah, Blues, blues. Ah. ẹ eh, kéwù ó ní fúlóòsì mo ní ah. bọ́ ẹtí gbọ́ ẹni àìsàn ọ̀la ní ma fúlóòsì. ẹni tí ọ̀lọ́lé kéwù tí ọ̀gbẹ́ lárúbáwá ọmọ fúlóòsì blues, blues. fúlóòsì ah. fúlóòsì àwọn Egyptian máa ń lo blues dáadáa nìkan àwọn amíyàn máa fi máa kú dì owó owó ẹ̀yàn wọ́tọ́ sí kúnnà ní mara fúnpa ìjà kì í sálà kì í sálà ebú ni kò fẹ́ràn owó. sájà ọmọ kò bá tọ́lọ̀ ní nìkan wọ́n ní ìfẹ́ ni wà fí mahabbat mata ìdúnìyà. bẹ́ẹ̀ náà ni gbogbo nǹkan tó ti gbàgbọ́n ayé ẹ̀mí ọmọ ádámà gbọ́dọ̀ fàmà gbogbo nǹkan pè ní gbàgbà ayé ẹ̀sìn wa gbọ́dọ̀ fà mọ́ ẹ̀sìn ọlọ́run náà kà máa fi bọ́ọ̀sì á máa fi rẹguléètì ẹ̀gbẹ́ dákun o má jẹ́ ọkọ bá mi wájú ọlọ́run fẹ́mi rẹ fà mọ́ gbàgbà ayé báwo ra rẹ kó ní yí máa nì. ṣùgbọ́n máa wò yí pé sí kòkó bẹ́ẹ̀ sìn ọlọ́run nìkan rí tí ọba tó kó bẹ́ẹ̀ sìn ọlọ́run èyí eh, fà láìsí nínú àyà sọ́tà alẹ́ mọ́ra àyà 14 ọlọ́run ní ìfẹ́ àdámọ́ tí a ní tí a lọ máa fẹ́ tọ́ka ádámà kò sí láì fi mbẹ́ ọlọ́run ní tó yí náà ní ká. والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والأرض ذلك متاع الحياة الدنيا Ìgbọ́lọ̀ ti kà á ní mẹ́ta mẹ́wàá ń bẹ̀. Ó ní ẹ fẹ́ràn obìnrin. Ẹ fẹ́ràn obìnrin. Àwọn obìnrin náà fẹ́ràn ọkùnrin. Àwọn obìnrin náà fẹ́ràn ọkùnrin. Àdámọ̀ máa dámọ̀ ni. Àdámọ̀ ni bẹ́ẹ̀ kan bá ní wo wo wo èmi hàn ní amáàlì wà nìta kí ní obìnrin ṣe kò sí jáde kú ní ìjọba ádámọ̀ tẹ̀tẹ̀. ọba arúgbìnrin ṣe sọ pé wo wo wo èmi àtọkùnrin òní kankan tá a fẹ́ jọ sí láyé pàápàá èmi nìkan ni wo wo wo èmi ìbílẹ̀ fẹ́ràn ọkùnrin. ẹ sọ fún pé ṣé èsì kúrì ẹni yí díẹ̀ díẹ̀. bọ́lá ń ti dá wa a gbọ́dọ̀ fẹ́ràn obìnrin. wọ́n ní wàlúbà ní ìnà àtọ́mọ́ wọ́n kọ̀ náà fi nínú náírà àti dọ́là àpapọ̀ àti ìṣòwò lọ fẹ́ràn jù. ọ̀nà tí ìlú kan sọ́ra dọ́là ní jẹ́bà lásìkò tá a wà yìí àti dínárù Kuwait àti pounds àwọn England. àwọn akọ náírà yìí ti kọ̀ náà bílùmù kan tọ́ra mọ́. tọ́ba gbọ́dọ̀ àwọn olówó gidi nàìjíríà yìí wọn ò owó wọn pẹ̀lú náírà mọ́. ẹ má lè lú ní lọ́wọ́ dọ́là ni ó sọ fún ẹ. Eh, àwọn owó ti dé bí àyè tó yẹ kó dé wọ́n àwọn owó tó bá yanra sí dáadáa máa fẹ́ràn rẹ̀ ọ̀ràn yẹn ní. wọ́n lè fẹ́ yìí lè mú sọ́wọ́. àwọn kan ńláńlá káàbà ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ló ti túmọ̀ ẹ̀mí àwọn káàbà ọ̀pọ̀ títẹ́ pé tó bá lọ báyìí à ò ní gbóhùn. ọ̀sọ̀ pé wá láàrin àárọ̀ agbẹran agbẹran ńláńlá tó jẹ́ sí pé màálù àkúnmí tó jẹ́ sí pé ó pinnu pinnu ló kọ wọ́n ń jẹ́ bẹ́ẹ̀ náà lóko oko ńláńlá oko ńláńlá òdókó ńláńlá ní ọjọ́ wọn láì dóko ebi oko kòkó bá bá ṣe ni wọ́n wà tó ọmọ pé àwọn kòkó kan bẹ tó ọba síbẹ̀ lọ́wọ́ pé ah ńlọlé màmá fẹ́ máa sùn bíi tó bá di ọgbà oko ẹlòmíì yóò sì wọ pé mi ńlọlé mọ́ ẹ ibi tó dáa dé. níbi tí àǹfààní wà ẹ̀fọn ìjẹ wọn ń bẹ̀ lóko ńláńlá ẹ̀rọ àbúrò àrò oko tí wọ́n gbà ní ìsìn ọ ṣe omi dára àgbòrò òrí mu àwọn mú òbí títà kan wà níbẹ̀ tó máa fírì tó omi jẹ́ pé kò sí ní tí mẹ́. ní wàlẹ̀ house ẹ̀ hàn bá ní ọ̀hún. ọwọ́ àná àdìgbà náà tó wà sọ́lá wà wà lè wà sọ́lá mo sọ ìbò kára wa pé láyò rẹ̀. àdúgbò àkàkùn àbáyé àdìsí abẹ́ ló ń bẹ náà ni pé àhábà ìlè àtà àkúnà àhábà ẹ̀jẹ̀ tí ó wẹ̀wù bẹ̀ ń dáadáa ànábì sallallahu alaihi wa sallam lẹ́bùn kan sọ̀rọ̀ ń gbà wọ́n ní máa fẹ́ràn tí mo sọ yìí. máa fẹ́ràn tí mo sọ yìí. máa fẹ́ràn èmi dùn kan yẹn. fẹ́ràn ìyá náà ti jọ ọmọ fẹ́ràn náà. kí ni nǹkan tí wọ́n sọ náà ọmọ rẹ fẹ́ràn rẹ máa fẹ́ràn mi jọ ọmọ rẹ lọ. bàbá àti ìyá rẹ fẹ́ràn wọn wọ́n fẹ́ràn mi jọ àwọn bàbá àti àti wà náà ti àjẹ́ àti gbogbo tí yàrá máa fẹ́ràn láyé wọ́n ní sọ fún abẹ́ àti ìdílé yàrá pé àdámá ni a fẹ́ràn gbogbo nǹkan tó lọ ń dámá wáyé náà mi yóò bá wọn. Hmm? Wàdájọ́ Ábòlì Sáyà Àdáàbáyì. Máa lámọ̀ yàtọ̀ rọ̀ hó. Láti ìjọba omi ilẹ̀ náà. Bí yẹn bá fẹ́ràn àwọn kẹta, àwọn èèyàn èyí kú yẹn torí ẹ̀. Ah, mo fẹ́ lọ rọ́ máa ní Eh, ah, mo fẹ́ lọ rí bàbá àti ìyá mi ha ah, mo fẹ́ fi bísínẹ́sì mi kí n tó wá pàdé ibi tí ẹni ká wà wọn eh, before jùmọ̀ à mo fẹ́ sáré wo kìnnìkan ló kó náà tọ́ba ti di bí ẹ̀gbọ́n tó pè ọ́ ń bọ̀ wáyé àní kú ń tẹ̀ pé ààrẹ afẹ́ràn ọ̀sán fẹ́ràn awó báyìí tí ọba ti kó bàtọ̀ ọlọ́run má bù ú ó tani táàbì máa ròyìn èèyàn nìyẹn ọlọ́run náà pè wá bẹ́ẹ̀ náà pé ìdánúdíyà ló sọ̀rọ̀ láti ní ìdánúdíyà ló pè é òpè àmọ́ lọ bí tẹ́ẹ̀ bàbá tó ti jímọ̀ àti wọ́n tó ń fa ìdá kóòdù yẹn ti sọ̀ láti báyìí ní sọ́ọ̀ṣì mú ṣé náà wàhálà àwọn bóyá ti pé àjọ jímọ̀ àìlọ́ bìkan kan o tọba fẹ́ràn ọlọ́run dáadáa ọ̀pá àtẹ́kìjọ jímọ̀ nìkan bọ̀ sọ bẹ́ẹ̀ ọgbọ́dọ̀ kò bá jímọ̀ nìkan kẹ̀rí àwọn ọmọ náà ń bùnú bá nù. ẹ̀yin olùkọ́ mi alápọ̀nlé ẹ lọ mọ̀ fọlọ́n kọ́kẹ́lẹ̀ àtẹ̀yìn ó ní pé oníkàlà ọmọ gbogbo àwọn tí mọ́ ni wọ́n bá gòkè dáadáa. wọ́n ìran ẹlẹ́ẹ̀kí dáhùn sọ pé àdámọ́ nẹ́tọ̀ yìí dáhùn sọ pé ìfẹ́ àdámọ́ yìí àwọn tí mọ́ ni wọ́n bá gòkè dáadáa wọ́n wà tó tẹ̀lé ẹ̀ bá. wọ́n wà lọ gbé dábẹ́ ọ̀mbrẹ́ńlá ìran alákọ̀ọ́kọ́. wọ́n wà máa sàtà, wọ́n tún wà máa tẹ̀sí. wọ́n máa fi àdámá wọ́n tún máa gbalada. Ah, àwọn ẹtí mẹ́rin wọ́n bá gòkè nìyẹn o ọlọ́njà wà ní o. wọ́n wà sọ ìfẹ́ ti sẹ̀ríà ìfẹ́ àdámá o. pẹ̀lú wímánì kan nìyẹn wọ́n kàn brand yẹ pẹ̀lú brand pẹ̀lú sẹ̀ríà ní yọba ti kú sẹ̀ríà náà ní ẹ̀sìn. lápèjúwe kà á ń yọ. bí kéèyàn fẹ́ràn owó nítorí pé mo fẹ́ ń na fọ́lọ́ọ̀nù ọ̀fẹ́ràn owó ọwọ́ afẹ́ràn àfọlọ́ ìfẹ́ tó níhun ìpìlẹ̀ rẹ̀ ní àdámánì ṣùgbọ́n nítorí nítorí nítorí ọ̀fẹ́ fẹ́ràn rẹ̀ yẹn ó ti tọ́jú tẹ̀rí àwọn ọlọ́wọ́. ọ̀sẹ̀ kiri lọ́wọ́ máa tẹ̀lé wọn. àbí kéèyàn ọ̀fẹ́ràn ọmọ rẹ̀ nítorí pé mo fẹ́ rèé mo fẹ́ tọ́jú àwọn ọmọ yìí mo sì fẹ́ kí ìjọ àlè ó máa nẹ́bí sọ́lá lọ́ ẹlòmí ìbí méjì ẹlòmí wa ní òun twenty lòun fẹ́ẹ́ dín lọ ọwọ́ nàfà pé eighteen lòkú báyìí tí mò ń lọ. wọ́n ní àwùjọ ah, fẹ́ràn ọmọ tó báyìí wọ́n ní àwọn ah, ọ̀fẹ́ràn ọmọ lásán òun fẹ́ kíjọ àlè wọn òun fẹ́ tọ́ wọn òun fẹ́ rè wọn òun wá kíjọ àlè wọn àná ti kọ́ pọ̀ sí. wọ́n ní irú pé àdámọ́ yẹn ó ti tẹ̀rí ẹ̀ bá lọ bá ìfẹ́ tí kí ni tẹ̀rí à yóò wà mọ́ gbalada pẹ̀lọ. bẹ́ẹ̀ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ owó ni aya ni ọkọ ni kódà káàtọ́ ra ọ̀fẹ́ ra ká àwa yín wẹ̀ ẹ́ àdúgbò fi dáa wà. àìbẹ́ ni pé christian ló dominate. ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí tó wà ń bẹ̀ ń wò lówó lọ́wọ́ tó wà. ọlọ́run ti kẹ́ yìí ni. ẹ jẹ́ kí n kọ́lé ńlá láàrin yìí kírísítẹ́nì àbẹ̀lẹ́bọ̀gàn ò tiẹ̀ kọ̀wé ládùúgbò kí wọ́n lè bá àwọn máa wẹ̀ pé ha àwọn mùsùlùmí náà nígbà mo tún fẹ́ ra ká wọ́n ní fàdúgbò mi mọ̀ wá ní mo lè ra ká ten ten million naira ṣùgbọ́n tó kí mo wà ń bí báyìí ah, ah, ah, kí ni mo fẹ́ ra kí ni a máa pè é mo fẹ́ ra ní one hundred million naira ó ti wà àdúgbò báyìí náà máa sọ pé ah pásítọ̀ ṣèyí ń wípé ah yà wẹ́kọ̀m ta ògùndílé náà sọ pé bàbá rere bàbá kẹ́ ah, àníyàn tó fi ṣíun ẹ̀mí èèyàn fẹ́ràn káàtò tóbi lóòótọ́ ó sì fẹ́ràn ilé ńlá lóòótọ́ wọ́n torí pé o ti tí ìjà níyàn pé mo fẹ́ tí wọ́n mọ̀ pé ìsìláàmù níyì ọwọ́ àwọn gbalada bọ́bá tí kìkì ọkọ̀ rẹ pé sùúrù lọ́dún bẹ́ẹ̀ ni ládọ́ ọmọ wọnú fáìlì rẹ̀. ولكن الله حبب إليكم الإيمان bẹ́ẹ̀ rí àwọn ọ̀rọ̀ tá à ń tú lọ ẹ̀rọ tó mo kọ́kọ́ fídíò mo fẹ́ wọ̀ lọ láàárọ̀ yà lọ́sàn yìí lọ́dà tó ọ̀nà díẹ̀ mo sì kó sí ẹ̀yìn náà díẹ̀ díẹ̀ náà náà hàn. ibi tá a wá fẹ́ wọ̀ yìí náà tó wá lágbára díẹ̀. èèyàn fẹ́ a ní ọlọ́run sọ pé hábàbà yẹlẹ ikọ̀ mú sí ìmáàna ọlọ́run ọba ló fi ìfẹ́ ìgbàgbọ́ sọ́kàn ẹ̀yìn àyẹn tàbí àtẹ̀yìn múlù tẹ̀ tẹ̀lé wọn lẹ́yìn ọlọ́run ló fi ìfẹ́ ìgbàgbọ́ sọ́kàn ẹ̀yìn. àwọn afẹ́ mọ níbo ni agbára ìfẹ́ títí máa wá sọ́kàn èèyàn pé máa fẹ́ràn kan. àtọ̀ pé jihadu ìdáre àwọn ẹbí tí àti màbọ́lọ̀ ń ké wàhánà wọ́n wà sàárà ṣùgbọ́n a ti pín ìfẹ́ sí méjì fún wa pípẹ́ tá a pín sí méjì yẹn ni ó jẹ́ ká pín poni tí ń wá náà orísun ìfẹ́ Ah, jọ́ máa ti sọ́kàn lágbájá pé wọ́n náà máa fẹ́ràn lágbájá. wọ́n wá ní jihadu kitabi mahabba ti ṣàrẹ́yà. jihadu kitabi mahabba ti ṣàrẹ́yà. ẹ rí ìfẹ́ ń tá a fẹ́ nú ẹ̀sìn pé á ah, abdulhafiz máa fẹ́ràn gbogbo tó bá jẹ́ pé ìfẹ́ sẹ̀rí àní á ah, máa fẹ́ràn kíka Qur'an ẹ̀ ń bojú ti wá ọ̀lọ́nà ní ọ̀nà kan náà. ọlọ́run nìkan àti òṣìṣẹ́ rẹ̀ ní a máa ṣe kí ni a máa fi tu ara ẹnìkan ò lè wá mú fẹ́ pé á ah, máa fẹ́ràn kò ṣeé sí ẹnìkan ò lè wá fi ọlọ́kàn tó sí ọlọ́kàn pé máa fẹ́ràn àwẹ̀ gbígbà máa fẹ́ràn Qur'an kíké máa fẹ́ràn ìtọ́jẹ mẹ́sàn-án ọlọ́run wọ́n ní ẹnìkan ò lè mú wá àyàfi ta ni kí lọ́pàá tó torí bá wọn. ẹ bá wá fẹ́ràn kankan nífẹ̀ẹ́ ti ṣẹ̀rí á. tí wàá fi ń súnmọ́ lọ́hùn. tí ò wá jẹ́ pé látọ̀dọ̀ ọlọ́run àbọ̀tọ̀dọ̀ ànágbà Muhammad ló ti wá. bí òsì náà kìtàbà ti tún náà eléhùn àní kàkọ́ pé ọ fẹ́ràn ẹ̀sìn ọlọ́run. kìí pé dáàbì fẹ́ràn ẹ̀sìn ọlọ́run ẹni tó mẹ́sàn-án náà ni ó sọ fún wa ọ̀dọ̀ ọlọ́run àbí àdọ̀ ànábà Muhammad sallallahu wọ́n àdá nínú àwọn àpẹẹrẹ tá a fi lè bọ́ àárín yẹn yé dáadáa òun náà ni kí èèyàn fẹ́ràn àyè kan báyìí báyìí bóyá tó tó gbó ni o àbí ní ní ọ̀lọ́rin ni ó hàn. Kọ́ wá fẹ́ràn àyè kan nífẹ̀ẹ́ tẹ̀lé àbí mo nítorí ọlọ́run. Mo fẹ́ràn ah, mo fẹ́ràn pàkátà. Alóore ah, mo fẹ́ràn rẹ̀. Ìgbọ̀nà mo fẹ́ràn rẹ̀. Tọ́ ah, ọ fẹ́ràn ìgbọ̀nà torí pọ̀ ń pawó ń bẹ́ẹ̀. Báà láì Mo mọ fẹ́ràn ọjà àgbàna torí pé á ní àbá ti fẹ́ràn rẹ̀ á èèyàn fẹ́ràn ọlọ́run náà. Àá sọ fún ọ pé ìfẹ̀kú pẹ̀lú ọ̀fẹ́ lọ. Láti sọ pé dáàtì máa ibi tí orísun dáàtì máa fẹ́ràn ṣẹ̀rí àpọ̀ lọ́nà àbújá kankan. Jọ̀dọ̀ ọlọ́run ọba lọ́nà Mùhàmmad sọ́nà wà wà. Wọ́n ní wàlá fàdíjà. Àdìsí ńlá yìí yóò jẹ ká mọ̀ dáadáa kí làdìsí ńlá tó ṣàtò rìhálì. Ìlà ìlà. إلا إلى ثلاثة مساجد المسجد الحرام ومسجد الرسول صلى الله عليه وسلم ومسجد الأقصى من بخاري àti Muslim ló gba hadith yẹn wọ́n sọ fún wa pé ànábì wa alayhi salatu wa salam ó ní èyí ti gbàdàgbọn ìjọsìn bó ṣe túmọ̀ ẹ̀. èyí lè ti gbàdàgbọn bísínẹ̀sì ayé o lọ síbi dọ́ba wò bọ́ọ̀ bá ń la Amẹ́ríkà nítorí owó ọ̀ká bọ̀ ọ̀ ń lọ Canada nítorí owó ọ̀ká bọ̀ ṣùgbọ́n lọ amẹ́ríkà nítorí ẹ̀sìn ọlọ́run á sọ pé ń bolo kiri ọ̀nà Canada nítorí pé mo fẹ́ ti wòlíì ọlọ́run à ń bolo ti kà á á ṣàlẹ̀ ń jẹ́ ń pa rẹ̀ ṣùgbọ́n ànábì wa ó ní ẹnìkan ìdígbàdàgbà pé a fẹ́ lọ gba oyè níwájú ọlọ́run láàyè orílẹ̀ ayé àbàyè mẹ́ta àyè àkọ́kọ́ kí ni kàábà tẹ̀ ń wò yẹn ti wá ẹlẹ́ẹ̀kejì ńkọ́ mọ́sálásí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam lọ́wọ́ àmàdínà ẹlẹ́ẹ̀kẹta ńkọ́ mọ́sálásí àlàáfíà lọ́wọ́ àlẹ́ Palestine mẹ́tẹ̀ẹ̀ta náà ìbí dáhà máa ń tíráàpù jọsìn lọ gbogbo àwọn yòókù àìtráfù nítorí àìyè kankan ah, wọ́n ní ah, eléyìí yọ́ máa fi yé wa yí pé Ah, ibi tá a ti lọ náà ni wípé èèyàn gbọ́dọ̀ fẹ́ràn àyè kan ah, nítorí ẹ̀sìn láì jẹ́ pé ẹ̀rí wá wá fún ọ̀rọ̀ náà bọ́lá àti ọ̀rọ̀ Muhammad sọ́lọ́ wa wà máa ní kẹ́sà bá ṣe án. Gbogbo ẹnikẹ́ni tó bá ilé jẹ́ fọ́ fẹ́ràn àyè kan tí ò sí ẹ́fídẹ́ǹsì gbogbo àyàfi máa fẹ́ràn rẹ̀ ní ẹ̀sìn tó fẹ́ràn rẹ̀ nítorí ẹ̀sìn bí a fẹ́ lọ sí Ìlọrin. Ìlọrin gèrè alimi mo fẹ́ lọ sí ìwó ìlú àfà mo fẹ́ lọ sí ẹ̀pẹ́ ìlú alálùkùránì mo fẹ́ lọ gbàgbára agbára èṣù lọ́fẹ́ lọ́gbà ìdágbára ẹ̀sìn ọlọ́wọ́ mo lọ mọ́ká mo lọ gbàgbára mo lọ màdínà mo lọ gbàgbára látàmẹ́sì mo fẹ́ lọ mọ́sídòlá sọ́ mo fẹ́ lọ gbàgbára. Ramadan dùdù rẹ̀. Ẹ bá fún ní kúlẹ̀ tí máa pèlè inú kíni yìí rẹ̀ ẹ fún báyìí ọ̀káàbọ̀. Ẹ̀yìn á máa gbagbá rẹ̀ sí mbẹ̀wò. Ṣùgbọ́n Ìlọrin, Ìwó, Ẹ̀pẹ́, ọ̀fẹ́ lọ gbàgbára ń bẹ́ agbára ìṣúlọ fẹ́ lọ gbàgbára. Láàyè gangan fara rẹ̀, pọ̀lọ́lá kankan nù sẹ̀ríà tó nítorí ìdí eléyìí. àdìsí eh, máa ń bọ̀ yìí wọ́n náà tó lè lò bẹ́ẹ̀ káàdì máa pé nature ọmọ ádámà ìfẹ́ méjèèjì ẹni àdìsí fẹ́ túmọ̀ fáyìn ìfẹ́ méjèèjì ọbẹ̀ túmọ̀ fáyìn pé eh, àní ojú kan náà ni ádámà máa gba ìfẹ́ ti ṣẹ̀ríà ìtaàbù àti súnà ìfẹ́ ti àdámà òfin àmà bẹ̀rẹ̀ náà tọ́ba yá náà àdìsí àbúrò rẹ̀ náà tọ́lọ́dí ọba àwọn àlùfáà ní Bukhari àti Muslim wọ́n tọ́ba pé olùmọ̀ ló ń bẹ̀ òpè ní tá a bá ti sórí ilẹ̀ ayé àmà ti sórí àdámọ́ àdámọ́ má dámọ́. máa wá wù mí òun náà làdámọ́ àwọn kan wá dé wọ́n wá fẹ́ yí àdámọ́ rẹ̀ padà wọ́n fẹ́ sọ di nǹkan mi wọ́n ní fa àbàwà ọwọ́ àmà túnmọ̀ fa àbàwà ò pé hún náà yóò kọ́ lù fíyí má mi bá bẹ̀ tàkí fa àbàwà ò ṣe ìtọ́ náà fa àbàwà ò mà ṣe ìtọ́ náà bàbá rẹ̀ ní rí tọ́fẹ́ràn rẹ̀ kọ́ ó pe bàbá rẹ̀ ní òfò. bàbá rẹ̀ ní òfò. Ah, wọ́n wà pa orí rẹ̀ jẹ́ wọ́n wà tún rọ. wọ́n gbé kúrò ní àdámà tẹ̀sí lọ́wọ́ lára rẹ̀ lọ́wọ́ àfọ́jú bí àdámà èsì ọ̀dà. أو أو ينفراني أو يمجداني نعم eléyàn ni àpẹẹrẹ méjèèjì ni àpẹẹrẹ àdámá méjèèjì là ń sọ fún àyàn ní ìfẹ́ méjèèjì Naam, jihadu kitabu mahabati kuturiya. Abala bi orísun orísun ẹlẹ́ẹ̀kejì la fẹ́ wọ̀ yìí láì fi wọ̀ káyọ̀ bá tè tọ́. Orísun ẹlẹ́ẹ̀kejì yìí wọn náà ni orísun ti tíyàn tí máa ń gba ìfẹ́ àdámọ́. Ìfẹ́ ti ṣẹ̀rí àtọ́kọ́ akọ́nà kan náà. Kìtàbù àti kíni? Ìfẹ́ ti àdámọ́ ń tiẹ̀. Ọ̀nà méjìlá lè fi gbà ń sìn. A lè gbà látọ̀dọ̀ fẹ̀ríà.

wọ́n sọ fún ọmọ káfẹ́ràn ilé káfẹ́ràn dúkìá wa káfẹ́ràn tọ́jà wọ́n ní olúwa ń sọ náà rome àyà tẹ́ ìjọ sọ tọ́wọ́ bá dájú bá ń wọ́n ní nìyẹn ní ẹni pé ọlọ́run ti já gbogbo ọmọ máa ń tọ́jà ibi ká máa ń fẹ́ náà tọ́jà àyà kò ní báàkì bẹ́ẹ̀ náà ni àyà ní iná sọ́sọ́rọ̀ àárọ̀ tó lè fi tẹ̀lé fún fifty four olùbàdàn sọ pé aláàlá òun lè bá lò. ó lè fi lẹ́yìn náà tẹ̀lé lórí ẹ̀ pé olúwa gangan fẹ́ ká fẹ́ràn àdámà wa nǹkan tó bá jẹ́ bájà máa wà ká máa fẹ́ràn rẹ̀ ọkùnrin ló máa dáná. wọ̀nyẹ̀ kọ́ bá lò wọ́n tọ́lọ̀ ìlànà gbogbo nǹkan tó bá ti jẹ́ máa ń tí ọmọ ádámà wẹ́lkọ̀m nínú ìgbésí ayé wa wọ́n ní ẹ máa gbà tẹ̀lé àná báàkì kùránì báàkì àdìsí báàkì wọ̀nyẹ kò bá lòun tọ́bọ̀ ẹlẹ́mìí sáà ni. ọ̀wọ́ àdá tó ìyẹn báwọn jí àkejì tá à ń ti máa ń gba táwọn èèyàn ti ń gba ìfẹ́ àtàmá òun náà ní bíní. òun náà ní agbègbè kéṣù tí máa ń ṣiṣẹ́ rẹ̀. wọ́n ní ẹ̀rọ ọmọ fún ìṣúná wọn ni ó ní agbára láti wọnú àdámọ́ ọmọ èèyàn hmm. ah, láti yí padà láti di ìjọmọ èèyàn tó fi wá máa jọ ìjọmọ èṣù. ẹ àwọn ọmọ mi yàtọ̀ fi ha ìyẹn lé irun wa kún lórí ẹ̀ gbogbo tó ọ̀fẹ́ tó ìlàjì mítà irun wa ti sísọ lórí ẹ̀ ẹ̀rì dùn sí irun irun ikú máa ń ti di alájà láǹtì ni àlélẹ́ ìyọ́ gaaroro ni irun wa gaaroro ọkàn gaaroro ni ayẹyẹ kò tún wá yá kò sì yá wèrè a máa wò pé sílẹ̀ yóò ti máa kú ní ìjọmọ èèyàn bí wọ́n ní èso a máa wọlé síbẹ̀ a máa yí ọmọ ádámà kú níbi ìjọmọ ádámà rẹ̀ yóò máa yí sí ìjọmọ èso náà ní hàn bí kéèyàn fẹ́ràn kọ́ máa ń jẹ nǹkan àwọn lẹ́kúlẹ́jà yẹn. àwọn lẹ́kúlẹ́jà. àbí nǹkan lẹ́kúlẹ́jà. nǹkan lẹ́kúlẹ́jà sálàyé ní nǹkan ló fi ẹja àbókù bèbè àbá àbá àbá náà ni àwọn sáré tó jókòó ìlú ń dáyé òkú bèbè ni àbí àwọn gbogbo àwọn nǹkan tí wọ́n ń tàn lẹ́kùn lẹ́jà bọ́ ọba ti rẹ̀ ń tún dó mbẹ́ ẹ lọ sọ fún un pé èṣù lọ́wọ́ sínú gbèsè ayé òun náà ní ọ̀rọ̀ àfẹ́ òun náà ní ọ̀rọ̀ àfẹ́ orí ọ̀ká orí ìṣègbè ọ̀gá tó ti kú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ eku èkúté aláwọ̀ àgbà tí ọ̀fọ́n àbá kú ládùúgbò ń gbà náà ọmọ àdúgbò bá pa á ẹ bẹ́ẹ̀ tí mo pé yìí jẹ́ ọ̀fọ́n nípa àwọn àdékèké àwọn máa sọ pé àgbèdè òwúdọ̀ owó ìsì ẹ̀ lọ́gbẹ́ fáwọn lẹ́kùlẹ́jà wọ́n ra lẹ́kùlẹ́jà tó ń ra ọ̀fọ́n subhanallah kí ni rà sí ọ̀rẹ́ ni rà lọ́dọ̀ ẹ̀ ni àwọn ẹjẹ́ rà ní ẹ̀ ní kọ́ lọ́mọ pé kí ni wọ́n bá wọn wọ́n ti kú ní àdámọ́ ọmọ èèyàn tí ń kú lára wọn wọ́n ti ń wọ àdámọ́ ọmọ èèyàn bẹ́ẹ̀ náà ni kí ọmọ àmọ́ jama mùsùlùmí ẹlọmọ fáwọn kan mú jẹ o wọn mú jíjẹ ni wọn mú jíjẹ ẹ̀ẹ́dẹ́ máa wọn kan láwọn ìlú wa ń bẹ̀rẹ̀ náà àtàwọn ìlú mi ìṣẹ́jú máa mú wọn kájá wọnú ilé wọn. ẹ̀jẹ̀ ọmọ ádámà ni wọ́n ń gbé jáde ń bẹ̀. kí ni wọ́n fi ń ti wọ́n mú ni èsù sì máa ń mú jẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ fún rẹ̀. tó fi jẹ́ sí pé àwọn ológun fún ara wọn kan tí wọ́n máa ń sọ̀kùn wọn ní òlé ńlé pẹ́jẹ́wẹ́ èsù wọ́n ní tọ́mọ ádámù bá ti mú jẹ ẹ mà pé ó ti ń kú ní àtàmọ́ ọmọ àtàmọ́ ọmọ ìyẹn rẹ̀ wọ́n ní ó ti ń yí èsù lọ́wọ́ nù àtàmọ́ rẹ̀ bẹ́ẹ̀ náà ni wà. bẹ́ẹ̀ náà ni kárí tí ò jẹ ìyá ọ̀sẹ̀lẹ̀ tó kápá àyàn kọjá ṣùgbọ́n kí bàbá ọkọ ọmọ ẹ̀ àbí kí ìyàwó máa máa pa ọmọ rẹ̀ á á ó burú jáì pọ̀ ọwọ́ ń ṣẹlẹ̀ àbí ọ̀ṣẹlẹ̀ láyé àti máa mà pé a ah, ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà ni ọmọ ń lu bàbá rẹ̀ pa ọmọ náà sì ń fi ìyá rẹ̀ ṣe oògùn owó dánwí tó bá ti lè ṣe báyà tó máa pé a ìṣòṣì lọ́wọ́ sínú òkèkè ayé ẹ̀sán nìyẹn àwọn ìlà àti ọ̀gá èrò dáálé wà láàfin ẹ ń bá fẹ́ kí olúwa kó sì fẹ́ nǹkan tó dáa sọ́kàn rẹ̀ yàtọ̀ ẹ̀ manfadan manfadan tí èso ọ̀wà yẹn ní rí ọ̀nà àbáyọ inú ọkàn rẹ̀ tí òṣùwà máa wọlé sínú ọkàn ẹ̀ ń bá fẹ́ rí ẹni tí ọ̀fẹ́ kọ́nà ọba máa fi ìfẹ́ nǹkan tó dáa sọ́kàn ọ̀hún kóhun sí máa kórìíra nǹkan tí ọ̀dà gẹ́gẹ́ bó ló wá sọ̀rọ̀ ní àwọn àbí ìwà láti ní ọ̀la àhábàbà ẹgbẹ́ bó ti fẹ́ fáwọn àtàbí àtàwọn amúnú ìdárò káwa náà jẹ́ kan nù wọn yìí. ọ̀dọ̀wọ́ rẹ̀ àtúkọ̀ wà mọ́yà kí ni nǹkan náà sábàbí tí olúwo fi fẹ́ràn rẹ̀. wà sábàbí rẹ̀ mọ́yà. ẹ̀ tó bá ti wá sábàbí tí olúwo fi fẹ́ràn rẹ̀ mọ́yà. láti ibẹ̀ ni wọ́n náà ó ti rí ìfẹ́ gbàgbọ́. ọlọ́run wà á ti ìfẹ́ gbàgbọ́ sọ́kàn ti ẹni mọ́tò fún alẹ́ ẹ̀kan ní pé marhala táwọn àtàbí wà ní báyìí mọ́tàlá ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹta ni wọ́n wà ẹ níbí báyìí kéèyàn tó dé bẹ́ẹ̀ ọkọ̀ọ̀kan ṣiṣẹ́ kan náà ó nù wá ṣe ẹlẹ́ẹ̀kejì kí ni tí alákọ̀ọ́kọ́ ọ wá ìfẹ́ Ar-Rahman ìfẹ́ ọlọ́run tọ́ba wá fẹ́ ọlọ́run tán ọ wà á rí i pé ọlọ́run fẹ́ràn wọn náà. tọ́lọ́ bá ti wá fẹ́ràn rẹ tán yọ wà á ti gbogbo nǹkan tó dáa sínú ọkàn rẹ pé kọ́ máa fi kíni. kọ́ máa fẹ́ràn rẹ. wọ́n ti bá wá fẹ́ rí ìfẹ́ ọlọ́run. bá a lè. وأسباب محبة الإيمان كثيرة àwọn sábàbí tó yẹ sí pé ọlọ́run ọba ó fi jẹ́ kíyàn ọ̀fẹ́ náà yín máa ń pọ̀ ìkànnú ẹ̀rí ló ń bẹ̀ wọ̀n ló ń bẹ̀ wọ̀n nínú àlá ti dúró nínú àwọn nǹkan tá a fi rí ìfẹ́ wọn ọ̀pọ̀ ìbámu ọ̀pọ̀ ọ̀kọ́ yìí mọ̀ràn ní mọ̀ràn lọ́wọ́ gàánà wọ́n sọ tó bíi mẹ́wàá àmì nǹkan ní bíi márùn-ún mẹ́fà méje nǹkan أسباب محبة محبة الإيمان أو أن كان ولا في محبة الله تلو مو بينا وا إيمان لو بذكني شاد ما بينا إيمان لكن في آية القرآن في وان قاتني جن سوكم ولكن الله حبب لكم الإيمان وزين له في قلوبكم وكره إليكم الكفر والفسوق والعصيان أولئك àyà tòní yìí èyí tí ń pàtàkì máa fún aláàrin pé ẹja ti اللهم حبب إلينا الإيمان اللهم حبب إلينا الإيمان اللهم حبب إلينا الإيمان وكره إلينا الكفر والفسوق والعصيان وكره إلينا الكفر والفسوق والعصيان وكره إلينا الفسوق الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين واجعلنا من الراشدين واجعلنا من الراشدين يا ذا الجلال والإكرام آية هي دي سوف أنا نقول كلام مقوي آه ọlọ́run ọba máa ń tún ṣe ń tọ́ da sọ́kà àwọn ẹrú rẹ̀ kà yóò tún ṣe lọ́sọ̀ síbẹ̀ yóò jẹ́ kí wọ́n máa kórìíra àwọn nǹkan tó jẹ́ sí pé kò bá òfin ẹ̀sìn mu òtún bá òfin ayé náà mu làwọn ń pa kẹ́sìn ẹ̀fọn ayé pé tóluwá bá ti fi ìfẹ́ yín mẹ́rin sí ọlọ́kàn lọ mà wípé gbogbo ìfẹ́kùfẹ́ ayé gangan yóò kú lọ́dọ̀ rẹ̀ náà. ìwọ kọ́ lọ́wọ́ a máa pa ọmọ rẹ padà ìwọ kọ́ lọ́wọ́ àfẹ́rẹ́ ẹ̀jẹ̀ èyí tí wọ́n lọ́wọ́ àjẹ́ ti pé nǹkan tí ọ̀dà tí bí pípa àyàn yọ wà ọlọ́yọ́ àjẹ́ tó kò sínú wà rẹ àwọn nǹkan tó dáa nínú ètò ayé àti nǹkan tó dáa nínú ètò ẹ̀sìn òun náà ni ọmọ wá sí أولئك هم الراشدون واعلموا الله لو يطيعكم في من الأمر ولكن الله حبب إليكم الإيمان وزينه في قلوبكم وكرم إليكم الكفر والفسوق والعصيان أولئك هم الراشدون اللهم قد جاءني كذا بعد في